Yoruba Vocabulary Supplement for Unit 12. Eni. Eni. ọ̀kan, ọ̀kan, èjì, èjì, Meji. Meji. ẹ̀ta, ẹ̀ta, Meta. Meta. mẹ́ta ẹ̀rin ẹ̀rin mẹ́rin mẹ́rin àrún àrún márùn-ún márùn-ún ẹ̀fà ẹ̀fà mẹ́fà mẹ́fà èje èje méje méje ẹ̀jọ ẹ̀jọ mẹ́jọ mẹ́jọ ẹ̀sán ẹ̀sán mẹ́sàn mẹ́sàn ẹ̀wá. ẹ̀wá mẹ́wàá one. Exercise 1, columns 1 and 2.